nípa ẹ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ fún ọ bóyá kí n ka ìbéèrè ìdí àbí ẹ̀kọ́kọ́ bẹ́ẹ̀ bá dáhùn nìkan ìlọ́kùn náà. náà jazakum khaira ìmọ̀ràn tí a ní fún irú ẹni bẹ́ẹ̀ àkọ́kọ́ náà irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe pé ó gbà pé mùsùlùmí lòun ní tòótọ́ ó sì gba ọlọ́run ọba gbọ́ ó sì gba nẹ́bì gbọ́ lódodo irú ọ̀rọ̀ tó sọ yìí ó ti yapa sí olùgbàgbọ́ òdodo tí yẹn bá sọ pé ṣèlú wọn láyé fẹ́ parẹ́ kò sí wá parẹ́ ládìjọ́ yìí kò sí ẹ̀wù ní ọ̀parẹ́ parẹ́ yóò wá ní ó túmọ̀ sí kó ń tọ̀ ti ń dáwùt ọ̀rọ̀ ọlọ́run ti ń dáwùt ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad èyí sì ní dá sọ̀rọ̀ ọlọ́run kó dá sọ̀rọ̀ ànábì àfi kí ìsìlámù rẹ̀ kó bàjẹ́ àkọ́kọ́ náà rú ẹni bẹ́ẹ̀ kó gbìyànjú kó lọ establish ìsìlámù rẹ̀ kó mọ sí jẹ́ ìsìlámù lára òun òun náà ni kó gba ọlọ́run ọba gbọ́ kó gba kìyàmà gbọ́ kó gba màláìkà gbọ́ kó gbọ́jọ́ kẹyìn gbọ́ kó gba so àwọn àrkánù àlìmán àti àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà ọ̀kan nínú ẹ̀ ní alìmánú bílíọ̀nù àfẹ́ ìnígbàgbọ́ pẹ̀lú ju alkiyama alkiyama ńláńlá ó sì ní dé àti kí ilé ayé yọ parẹ́ yányán tọ́ tó bá jẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ni bóyá àìmọ̀kan àbí kó jìnnà sí mẹ́sìn kó súnmọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn olùpèpè òdodo kí wọ́n bí sàlàyé fún un èèyàn gbọ́dọ̀ máa wádìí pé yòówá ni ọ̀pá rẹ̀ gan déètì wo ni a fẹ́ mọ̀ kò sí torí pé njọ́ tí àwọn kan bí ànábì njọ́ tí ọkùnrin kan wá ó ní ya Rasulullah mata taqumu as-sa'a ṣé ànábì alkiyama yìí yóò gan yóò tiẹ̀ tẹ̀lé ànábì ní madha a'dadta laha nítorí kan wọ́n ni pé kí ló pèsè dé ètò ẹ̀kú ọ̀mójútó nù ìgbà wo ni ó tẹ̀lé kí ló fẹ́ fi ìgbà wo ni ó tẹ̀lé sí yóò tẹ̀lé la yujalliha liwaqtiha illa hu olúwa ní kò sí ẹni tí ó yọ ṣẹlẹ̀ lásìkò tí ó ṣẹlẹ̀ àfòmọ́ ọlọ́run tó kí lèèyàn ń dààmú ara ẹ̀ sí kí lọ́ọ́ fẹ́ fi ṣe àwọn kan náà ti lọ ayé wọ́n ti lọ alkiyama tiẹ̀ lọ́yẹ̀ kó yàn mójútó níjọ́ tó o bá ti kú báyìí kiyama tiẹ̀ bẹ̀rẹ̀ nù ìwọ mójútó sẹ́ẹ̀rẹ́ tó bá pàdé wọ́n mọ̀ wípé ọjọ́ alkiyama ńláńlá òun ní ọjọ́ tí oníkálukú pàdé níwájú ọlọ́run ká ṣèṣì o fún kálukú ó gbàwé ẹ̀ ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kí ọ̀rọ̀ ọmọ wáyé lórí ẹ̀nu látìgbà tí restoration bá ti ṣẹlẹ̀ kí tún ni àwọn ntí ó ṣẹlẹ̀ níjọ́ kìyàmọ̀ sọ kí ẹ̀mọ́ wá béèrè pé yíò ní ọ̀pá rẹ ẹ̀mí yàn èṣù ti wọnú ẹ̀ o ìyẹn ti ní doubtness of mind wípé à kí ni ẹ̀ ó mi pé tí ẹ̀ bá béèrè result ìwé èrò yìí yọkàn ní ẹ̀ nǹkan ní wọ́n parẹ́ láti jọ́ iná nípa kíní kan ń ti ń já síbẹ̀ o bó ti ẹ̀ pọ́n tó àwọn èso àmọ́ kí èèyàn ṣọ́ra gbogbo tọ́lọ̀ bá sọ táwọn ẹbí bá sọ èèyàn wọ́n sọ pé wọ́n ní kíní kan ṣẹlẹ̀ láti jọ́ yìí ṣé bí wọ́n tẹ̀ láwọn èèyàn máa ń jìyà nù sàárè èèyàn ti wọ́n máa gbọ́ kí èèyàn máa wí gbólóhùn yìí ṣé bí wọ́n tẹ̀ sọ pé ẹni tó bá ti kú yóò mọ̀ jẹ̀gbádùn yóò mọ̀ ṣe kíní kan ìgbádùn níbo níbo níta ni wọ́n mọ̀ ń gbé ìgbádùn wá fún wọn níbo náà ti rí ìgbà kó mọ wá sọ̀sọ́ kú sọ ọ̀rọ̀ àbí kó máa rò kúrò ah àwọn ọ̀rọ̀ yìí léwu ó lè ba ìsìláàmù yẹn jẹ́ èèyàn gbọ́dọ̀ jìnnà sínú àwọn ọ̀rọ̀ rí báyìí so àwọn kan ti lọ alikiyama tí wọ́n ti lọ́nu èèyàn náà nkálukú náà èyí tó súnmọ́ ó ṣe é ṣe pé nkálukú àyínú ọlọ nkálukú ìgbà wo ni yá ọlọ́wọ́n ba nìkan wo ni déètì o. èèyàn gbọ́dọ̀ ní element of doubtness pé yóò ṣẹlẹ̀ níjọ́ kan ìmọ̀ rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run yóò ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ òun làlùkìyàmọ̀ láńlọ́wọ́ àdé ṣùgbọ́n àwọn èrò yìí èèyàn ṣọ́ra wàláhì kí èèyàn ṣọ́ra èèyàn lè jí ní mùsùlùmí láàárọ̀ kó sì kó sùn ní kèfèrí lálẹ́ tí ó bá ṣọ́ra pẹ̀lú àwọn èrò burúkú pápá jùlọ àwọn oríṣiríṣi ntẹ́lómi ń fetí gbọ́ àwọn nǹkan nǹkan tó ti kórìí ẹ̀rọ àlùjára wọn táwọn èèyàn máa ba ìmánì àkéjà mùsùlùmí àdìsọ́kàn tó rinlẹ̀ kéèyàn ṣọ́ra fún àwọn òrùlé báyìí àbẹ̀lúwa kọ́mọ́sà ṣọ́ wa kọ́ ṣọ́ ẹ̀sìn wa fún wa láìpẹ́ méjì allah allahu ta'ala ala wa alam náà.